a fee now when you are pretty. Now I can say, Would you give me a say me? Not the Biamin, I'm sad. I'm sad. I'm a woo. Or that you give me, or that you give me, or that you give me. I did give me home for us. I could jam in soon. Or that you give me, or that you give me, or that you give me. I did give me home for us. I could jam in soon. My tongue, Chinatia. Mama Koda Masio, Betruwa Koshempa, Trumi Koshowu, Unipe Boniaye, Papa Mayawi, Eti Ehuan Sedenie, Ehuan Sedenie, Boniaye Fwe, kai e Kaidebio, Kaidebio, e Kaidebio, e Boniaye Fwe. Oda jijimi, oda jijimi, oda jijimi, majijimi kumbuoso. Abuja mi sùúrù ẹni o. Ọ̀dà jíjí mi, ọ̀dà jíjí mi, ọ̀dà jíjí mi, wá jíjí mi kókó ọ̀sùn. Abuja mi sùúrù ẹni o. Wá jíjí mi kókó ọ̀sùn. Abuja mi sùúrù ẹni o. ọdọ àjèjì mi ọdọ àjèjì mi àjèjì mi kò pọ̀ me àbújá mi sì mẹ́rin o. ọdọ àjèjì mi ọdọ àjèjì mi ọdọ àjèjì mi àjèjì mi kò pọ̀ sí àbújá mi sì mẹ́rin o. ọdọ àjèjì mi ọdọ àjèjì mi ọdọ àjèjì mi àjèjì mi kò pọ̀ sí àbújá mi sì mẹ́rin o. àjèjì mi kò pọ̀ sí àbújá mi sì mẹ́rin o. di colpale Siuri sa se sa we We se sa sa se sa røttene. Tilbake til røttene. 真的呢。